bá fẹ́ níyàwó ẹjẹ́ a máa wò ìyàwó wò la fẹ́ fẹ́ ta ni bàbá ẹ̀ ta ni ìyá ẹ̀ ta lè bí ẹ̀. ìlẹ́kùn tàmúrúta dán línàfṣìkà yìí máa. ìtàgùrè nítorí owó ènìyàn pé bọ̀ bá ń bẹ ọ̀hún wá ń gbèrò pé mo fẹ́ kú ò lápá orí. Hmm ìwọ fún ara rẹ ló ń rò pé mo fẹ́ kú lápọn ó yẹ kí n níyàwó. lina jìlíkà. àbí fọ́mọ rẹ sì ni. panzor mana. ntọ́ kọ́kọ́ wò. mana abuha. wàhálùwà. níta kọ́kọ́ bẹ́ẹ̀ wò ni pé ọmọ tí mo fẹ́ fẹ́ ta ni bàbá ẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ dáadáa. Allah. ah mo fẹ́ kí n rí farabalẹ̀ àwọn èèyàn ẹ ibi kábíyèsí ti ń wò mí lódùn mọ́ mi kẹ́ ẹ mọ́ wò mí ẹ dákun ẹ má ṣàròyé mọ́ tó lọ lọ́hùn. ìdá kúntà múrtà dán lina síkà ìmà lina jìlíkà fanzolmane abuha aloha lina jìlíkà fanzolmane abuha wa aloha kọ́kọ́ wò ta ni bàbá ọmọ tó fẹ́ fẹ́ torí pé eh, bàbá ti pé gáràjì ní bàbá ìyàwó tó fẹ́ fẹ́ ti ń ṣiṣẹ́ òun ni sí àmànù gáràjì ẹ gbọ́dọ̀ bímọ kan nínú fámìlì yìí yọ ìyá ẹ̀ hàn náà ẹ mọ̀ pé ènìyàn ní ṣiṣẹ́ ń ṣe gáràjì kọ́ mọ̀ ìyá ẹ̀ hàn náà bàbá tí ọlọ́run kọ́ lé hàn náà ọ wà fẹ́ wá wò ìyá ọmọ tó fẹ́ fẹ́ báwo ló ti ṣe rí ṣéyà rẹ̀ lójú tì ṣéyà rẹ̀ tẹríba fún bàbá rẹ̀ ṣéyà rẹ̀ dágbére bí ọba jáde nílé ṣéyà rẹ̀ gbó bàbá rẹ̀ lẹ́nu bọ́ ọba ti wò wá ya ìyàwó tó fẹ́ fẹ́ ọba tí ọlọ́run kọ̀ fẹ́ bọ́ba yìí pẹ́ni tí ń tijú ni ìyàwó tiẹ̀ náà tijú ọmọ tẹ bá sì bí ó tijú yóò mú nù fámìlì bí ẹ ti lọ fẹ́ nínú jìlíkà fanzur mani abuha wa aluha àbásoríire Abla TV nìbàdàn tá a wá lónìí orí afẹ́ Khadija inú fámìlì tó dáa bí ọba rí bẹ́ẹ̀ ni àníbàjọkọ ìbáyìí àkọ́kọ́ ntọ́ kọ́kọ́ wọnú wọn ò pé ká wo àyà kò sí kankan tí ń bẹ lára àyà tayọ kọ́ mọ̀ ń mú àwa méjìlá jọ ní àyà ọmọ ọmọ àwa la kọ́kọ́ níná akọ̀ ọ̀run ọ̀run ọ̀run débi ó wù wá bá a bá rún tán ẹnìkan ò ní sọ fún wa ká má rún mọ́ ńgbọ̀ bá ti gbé ńgbọ̀ bá ti ṣe rògòdò wọ́n náà ti mọ̀ pé tọ̀ eléyìí ò ṣe rún mọ́ oyún ti dénú ntí ọkàn lẹ́yìn pé lóyún ìwọ náà ò ní lè súnmọ́ mọ́ ńgbà tí ń bá ń sun mi ọ̀sá ti máa fọwọ́ yí omi ó fi ilẹ̀ fún onígbòmí bá tún tán nú ẹ̀ bàbá ó tún gba nǹkan ẹ̀ padà àwa lájọ ní ọdẹ ọkùnrin ní pé ọ̀nà ọ̀yàn tó mọ́ ti mu dìndìnrín ní lẹ́yìn ìgbà tọmọ bá mú tán tó gbẹ tán tó gbọyàn lẹ́nu ẹ̀ tó gbà nǹkan rẹ mú tó máa rún bọ́ ọ bá tún rún débi pé oyún tó ah, alájà náà rẹ rìn. lílẹ̀ jì ní kàfà ńlọ́rùmá ní àbúrò wa lò wá. bó ti wù káyà tó àwa àtọmọ làjọ ní àjọrún ní bàbá àtọmọ ẹnu tóbìnrin sì fẹ́ kẹ́ máa bá wọn ṣeré Abdulateef fèrè páyàwó rẹ lérí ó lò sí lọkùnrin tí ń fìyà jẹ ìyàwó ẹ̀ látara oorun àásùnmọ́ ìyàwó ẹni ni kódà ń jọ wọn ànábẹ́ yẹn bá fẹ́ ṣèyàwó bó ti ṣèyàwó yìí àwọn àgbàlagbà wàá lò kí àgún mu àgbo torí pé kọ́mọ ni ó lè máa sọ fún un pé ọ̀gbọ́n mo yọ̀ọ̀dá yín lọ́tún la àtijọ́ mẹ́rin ẹ má sùn mọ́ mi rárá àmọ́ lóde òní gbogbo nǹkan kí nǹkan tẹ̀ ń mú kí wọ̀nyí ní wọ́n á jáwọ́ obìnrin ó ṣe sì ná ẹlòmíì ò rí ìyàwó ẹ̀ tẹ́lọ́rùn ẹ̀ẹ̀kan tẹ́lòmíì bá ṣe láyè Ah, ó ti sùn ìyàwó wa ń ké kàṣà ẹni tí wọ́n á rún bọ̀ lójú ọ̀nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀dọ̀ ẹ̀ níyàwó wa ń lọ tọrọ mọ̀ pé lẹ́yìn mọ̀ yàn án rún dáadáa ìwọ̀n lọ ọ̀dọ̀ tọ̀hún ọmọ wa wọ́n wá ń gbọ́ máa lè wálé àmọ́ bá ọba súnmọ́ nǹkan rẹ dáadáa tó tẹ lọ́rùn kí lọ́kàn pẹ̀lú gbọ́ bẹ́ẹ̀ rántí pé òun ti ń bẹ́ nìkan fàábọ̀ ń ta tẹ lọ́rùn gidi lọ́rùn ni ní ṣeré kankan ta àmọ́ tó bá tẹ́ lọ́rùn à yóò gbóúnjẹ lọ bòmí o wọ́n jẹ́ mbẹ́ o yọ wá yàgbẹ́ ní sínú tọ́lẹ́ẹ̀tì tiẹ̀ bó ti ṣe rí nu àátẹ́yàwó ẹni lọ́rùn ni lókun gbàtọ́ bá ṣe pé ìfẹ́ ń bẹ láàrin yín fìfẹ́ pa ẹ̀ ráwọn bàbá wa tí wọ́n lora wọn gbóni débi pé eyín kan ló kù lẹ́nu bàbá eyín bíi mẹ́ta ló kù lẹ́nu ìyá tòun ti bẹ́ẹ̀ náà wọ́n tún hara wọn lẹ́ẹ̀kan náà bàbá ní yìí o láti mọ́ṣáláṣí ẹ̀wọ̀n kan ìyá jòkólẹ̀ o àjàdí òun tiẹ̀ ń kú lọ́dún èrè ọ̀dọ́ àwọn náà kò lò ń gbó ẹ̀wọ̀n nǹkan wọ́n sì lora wọn fi kú bẹ́ẹ̀ ni. lílẹ̀ jìlí kẹfà ń zulmane wa lò wá. abdulateef ọkọ Khadija wá ṣèyàwó rẹ̀ dáadáa máa rántí pé èèyàn pọ̀ lórí Khadija tí wọ́n fẹ́ẹ́ fẹ́ẹ́ sílé ń kọjá lọ lọ́lọ́mọ yójú tí ń wò kọ́lọ́n tó wá kí ọ gbà tiẹ̀ máa rántí yíyún lára ẹ̀ bọ́ ọ bá fìyà jẹ́ ọlọ́wọ́ bí ọjọ́ alikiyama Allah a gbọ́dọ̀ fara ní àwọn ìyàwó wa ẹlẹgẹ́ ni wọ́n kábíyèsí àwọn ìyá tí wọ́n bí wa a wọ́n di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n Hadija ìwọ náà wà mójú kú o àwọn kankan bẹ tọ́ òní òní máa gbọ́n táwọn kan ní bá ń wí ntẹ́tì rẹ bá ń sọ fún ọ mọ́ gbọ́ ntọ́kàn rẹ bá ń sọ fún ọ Hadija nípa ọkọ rẹ mọ́ gbọ́ bó ti lọ yìí ṣé kìí ṣe kó tún lọ ọ̀dọ̀ àwọn mi kí ló dé ó kó ti hmm má da ọkàn rẹ ló ọlọ́lọ́mọ yẹn tó ti yọ ńlé bẹ́ẹ̀ tí ò rí ibìkan dé mọ́sídò ni ọkọ ò sì lọ́ọ̀bì kankan bó tiẹ̀ sì lọ́ọ̀bì kankan kí lọ́kàn ń bẹ̀ ní sàǹgbé bọ̀ ńlé wọn ò ní já sóhun bọ́bá gbére ìwọ náà fọwọ́ gbé nǹkan ẹ̀ bóde ìtàn ló kù ìwọ ló ní nǹkan ẹ̀ wàhálà là ń lọ yẹ fóònù wò gbogbo ọlọ́run lọ́mọ yẹn tó yẹ fóònù ọkọ ẹ̀ wò tí wọ́n ti lé ńlẹ́dọ̀ ní kọ̀rọ̀kọ̀ mọ́dọ̀ ní lérí pọ́lọ̀ yẹ fóònù òbí ọ̀ka mẹ́sẹ́ẹ̀jì kò sí tọkàn ìbáàdún pọnranran ìbáàdún pọnranran kò sí tọkàn ọ́ máa wòran ni tiẹ̀ ní kọ́ sá máa rí dùnú ẹ̀ kóun náà máa rí dùnú rẹ̀ Abdulatif ìyàwó rẹ̀ dọ́wọ́ rẹ̀ ẹ wo kuranu tọ́jà tí ra gbogbo àwa mùsùlùmí. A'udhu billahi minash shaitani rajim. ọlọ́run o rahmanir rahim. ya ayyuhan nasu. ya ayyuhan nasu. ọlọ́run ni mo pe gbogbo ẹ̀yin èèyàn. takú rabbakum. ẹ rọ́kọ àtìyàwó ẹ èmi ọlọ́run ọba àti mo so yín pọ̀. alladhi khalaqakum min nafsin wá. ọlọ́run wo ni rí èmi tí mo dá yín látara ẹ̀dá kan ṣoṣo ọkọ àtìyàwó ara ẹ̀dá kan lẹ ti jáde ẹ̀rí adáyàwó látara ọkọ ẹ̀ ìyàwó gbọ́dọ̀ mọ̀ mọ̀ pé bàbá mi ni ọkọ gbọ́dọ̀ mọ̀ mọ̀ pé ọmọ mi ni ìwà bàbá àti ọmọ lẹ́ẹ̀mọ̀ fi bára yín lò lọ́kọ àtìyàwó mo dá yín látara ẹ̀mí kan ṣoṣo. wa khalaqa minha zawjaha. wá dá ìyàwó mo dá látara ọkọ níbo mo ti dá láti fọn ẹ̀rí eegun tí rips pé rips tá a bá ń kunran léyà tẹ ẹ rí àwọn ti àyín wọn straight wọn straight wọn straight n bá ń dókè ó ti wọ́ níbi ni mo ti dá gbogbo obìnrin láyé mi gbogbo ìyóhùn tóbìnrin bá ń ṣe ọgbọ́dọ̀ eh, eh, kù síbi tọ́pọ̀ torí pé tá a ti dá wọn ibi tọ́wọ́ ni. wa khalaqa minha zawjaha. bó ti wù kóbìnrin ó mọ̀ ṣe tó yóò kù síbi kan. bí wọ́n bá gbààwẹ̀ kò pé gbogbo oṣù wọn ò níjọ́ kan tí wọ́n tún ṣe kinní kan lẹ́yìn bọ́lá wọn kí nínú oṣù kan irun wọn ò lè pé torí pé gbogbo nǹkan wọn ààbọ̀ ààbọ̀ la dá wọn làákàyè wọn ò lè kúnná tó. wa khalaqa minha zawjaha. òun là fi gbà kóbìnrin ó ṣe ìlú tóbìnrin bá ṣe wọn yóò padà tútọ́ báyà yóò dà horo yányán. wa khalaqa minha zawjaha. alájọ̀wò latif àwa dáyàwó adala tara ọkọ ẹ̀ ìyàwó gbọ́dọ̀ bàbàrà ọkọ ẹ̀ púpọ̀ kọ́dà bọ́kọ̀ rí ọba pé ọmọ adáhùn yẹ́sù rí amúrúkọ́ ẹ̀ ń pè mí ni bẹ́ẹ̀ ni anabiwa Muhammad sallallahu alayhi wa sallam Ìlọrin ma dábìá ń yòǹbọ anabi o anabi ni bàbá ti kọ́ lọ́wọ́ ọba mi bá pa mí láṣẹ ni pé lẹ́yìn òun ọlọ́run kóbìnrin ó tún máa fẹ́rẹ̀ kó tún máa fẹ́rẹ̀ balẹ̀ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run pé tó bá kírun tán èmi ànábì tọ́lọ́n bá pa mí láṣẹ bẹ́ẹ̀ ẹ̀ ń bá pa obìnrin láṣẹ kó máa fẹ́rẹ̀ kalẹ̀ fọ́kọ ẹ̀ láàárọ̀ tó bá kírun tán. lọ́kọ gidi ni o àgbéwèrè ọkọ o àgbélérí ibú ọkọ o àgbérédèrèdè ọkọ o ọkọ mi ọmọ tíyàwó ẹ̀ ń jẹ èé sọkọ ọkọ mi ọ̀rọ̀ aṣọ fúnyàwó ẹ̀ rí pé àti bá sírò aṣọ tí mo yà fún àwọn aṣọ tí mo rà fún yà Mariam láti kan bíi ogún ọdún tí mo ti fẹ́ sìn tí bá dé tí mo ń ṣírò ẹ̀ ń hmm, mo rà tó ọ̀pá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá àbí mo tó ra àwọn kan six six years tí bá dé tí mo ń sìn sìn tiẹ̀ lè sí wàhálà ọkọ mi kọ̀ ra sọ fún ìyàwó ẹ̀ rí kọ́mọdún kínní ilé ẹ̀sà jẹ́ wọlé yóò múra kankan kan ní ìyàwó ọmọ kú yẹ jẹun náà mo jẹun mo jẹun kí ló máa wọ̀ nù yóò sá ọsọ ìyàwó ẹsẹ̀ kan òdùn ìyàwó ọsọ dẹlẹ́sẹ̀ kan ìtàn yìí ni màá sùn léjù ọsọ dẹlẹ́sẹ̀ kan níbi orun kó orun àmọ́ kò ṣe rírè kan fún ìyàwó bí ah, ti ṣe wá sí yọmọ sí dédé ẹlòmínú yọmọ sí dédé ẹlòmínú nínú họ́ọ̀lù yìí oorun ọkọ ẹ ti fẹ́ fi oorun ba ayé tiẹ̀ jẹ́ oorun ṣá kí ló wá fẹ́ ṣe fún wàhálà kàmí ni azawujaha mọ̀dáyàwó ẹ̀fọ́ láti fọ́ta ha rẹ̀ ọ̀pọ̀n kan rẹ̀ lé mọ yẹ̀yẹ́ ìyàwó rẹ̀ bọ́ bá yẹ̀yẹ́ ọlọ́run ó bí ọ. àbàbàrà ìyàwó ẹni ni ẹ ráwọn alákọ̀wé ni mo fẹ́ràn wọn púpọ̀ bá àìkàwé tiwa yìí tó nǹkan ọ̀já ọmọ kínní òun ṣe ẹ wo alákọ̀wé ṣé ń wọlé bọ̀ láti ibiṣẹ́ náà ń sọ̀kalẹ̀ nu mọ́tò tó bọ́ nu kọ́ńpáàdì wọn náà sweetheart tọ̀hún náà ti dáhùn nílé honey and kitchen ẹ̀gbọ́n nǹkan yọ àlọ́ gbọ́nà kitchen wọlé ọkọ nu ń bọ̀ nu látẹ̀yìn bóyá tòun fọ plate lọ́wọ́ tòun tó mi àtọ́sẹ̀ òun náà yẹ wàá dì mọ́ síra òun náà ni hàn ní wọn àkíyèsí ara wọn àwọn tiwa kò fún ìyàwó lówó oúnjẹ kọ̀mọ́ táwọn ọmọ jẹ gbogbo kánfàsì iléèwé àwọn ọmọ ìyàwó ní rà tiẹ̀ ní kọ́ wọlé kọ́ jẹun kó sì sùn kó sun oorun ọmọ ní wọn ń bọ̀ wá lóun gbọ́ wá sí àfa Buhari Musa ó ní ká máa ṣe love pẹ̀lú ìyàwó wa ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ àwa lọ gbọ́ nìyí ọmọ ọlọ́mọ fẹ́ kolopọ́ tútù tí wọ́n ní wọ́n ra èédú tútù ọ̀fẹ́ fẹ́ gbogbo ojú wa yọ ọ̀hún náà wá dì wọ́n látẹ̀yìn. àpínkẹ́ tọ̀hún ni kò ní dáa fún yín ẹ fẹ́ tì sínú àdó gan ni níjọ́ labẹ̀rẹ̀ lọ́pútà خلق وخلق منها زوجا وبث منهما رجالا كثيرا ونساء fẹ́ ọmọ kó tó di tiwa ẹ wòye ìfẹ́ tí wọ́n ti jù sí kọ̀ hàn tiẹ̀ lọ́wọ́ hàn abulatibu àdìjá dọwọ́ rẹ tọ́jú ẹ̀ dáadáa níbọ̀ nbẹ ọ̀rọ̀ àdìjá náà tọ́jú ẹ̀ dáadáa obìnrin kọ́ eríṣiríṣi lóbìnrin níbọ̀ nbí tiwọn náà abáwọ̀ ọkùnrin hànàhànà pọ̀ fún wa ẹlòmíì ò tí ì ràn kan tán nísìnyí tún lọ fún ẹlẹ́ẹ̀kejì lóyún ẹ̀yin obìnrin bọ́kọ yín bá ń sọ fún yín pé my sweetheart máa dá lóhùn pé honey máa wá fọkàn dáhùn pé tó ọlọ́run ló kúkú mọ̀ ọ̀kan kan mọ̀ ń ọmọ kọ̀ọ̀kọ̀ o àwa àfààní ẹbí ọlọ́run lọ́mọ yé súná mi olówó mi ẹ̀rín pa mínú ilé olówó mi ju ọba kú tán ọmọ olówó mi ó ti di mẹ́sàn-án níta ìyàwó lẹ́sì bí mẹ́fà ẹ máa wo nǹkan o ẹ máa wo ẹ máa wo ẹ̀yin obìnrin ìwà ń ṣe kíza kò jẹ́ kíyàwó ilé ọmọ pòun bímọ mẹ́sàn-án síta ẹ wá wo ìdí bẹ́ẹ̀ ta òun bí ọkùnrin méje obìnrin méjì péré ìyàwó ilé gbogbo ọmọ márùn mẹ́fẹ̀fà tó bí obìnrin ni wọn gbogbo ọkọ̀ tó bá ti jáde tọ́jọ́ kọ̀ latest range ọ̀rọ̀ àfún bẹ́líìtì àbí wọ́n ti ń pè kán tẹ́ gbé wá nísìnyí bẹ́líìtì àbí ẹ̀ ti ń ké bẹ́líìtì ẹ̀ ṣeun ọ̀rọ̀ àyíwò náà fún ogun ẹ̀ nìyẹn rà fún orí ẹ̀ díẹ̀ òun náà tẹ̀lé spira wọ́n bá ń lọ bí kan wọ́n jọ ń lọ rí ìyàwó tọ̀hún ó ti fi tọ̀hún lọ́kàn balẹ̀ má wọ̀rí lára báwo ni ṣé wà rárá ẹ màá lọ sí London pẹ̀lú ìyá yìí ṣíp ṣó wàá da báyìí àwọn nìkan lọ ṣáà mo ní o má wọ̀rí èyí táwọn bá bá wa lọ màá dẹ̀ máa fowó ṣe tiẹ̀ lọ́wọ́ àkáǹtì ẹ̀ five million is there láàárọ̀ yìí ó parí ọmọ tọ̀hún yà ń ṣe kẹ́ mọ́ dákẹ́ láyìí là gbogbo company. yà tọ̀hún sàn wá gbogbo ẹ̀ mọ́ yà ọkọ̀ wáyé kúlẹ̀ ṣẹlẹ̀ sìmẹ́ntì kan sì sọ́nà ewé koro èyàn ti kọjá ti Dangote yẹn ń bẹ̀ ló ṣe tiwa sí ọkọ̀ ń wò pé mi bá pútà àdánwò gbẹnu léyìí ń ṣe wíìlì bẹ́ẹ̀ ní tún ṣe ó ti ṣe wíìlì kò jẹ́ nìkan mọ̀ ọbẹ̀ lọ́ọ̀yà ni wọ́n jẹ́ rí jẹ́ nkú tán ó sì kà á ó ṣe fídíò rẹ̀ tí ó sì pé kò sí doubt wọ́n fídíò ọkọ̀ wọ́n rìkọ́ọ̀dù ẹ̀ ní live ló fi pín wíìlì ẹ̀ ẹ̀yin obìnrin báwọn ọkọ yín máa ń gbé ńgbà náà spirit ẹ máa gbé họ́ ní ọlọ́run tó ìwọ lọ́mọ o àwa ní ẹbí náà lọ́mọ yìí súná tá a ti lọ ìyá kọ́ sí mọ̀ sí àwọn ọkọ sí àwọn náà kẹ́ pé oríjọ́ tó bá kú gbogbo ẹ̀ ló sojú wa wọ́n wá ń pín ogún níjọ́ tí wọ́n ó pín <laughs> àwọn ọmọ ti jòkó ìyá pé Sherifat dà mo ní dàǹtí ẹ̀ wọlé síbí gbogbo yín kẹ́ ẹ jókòó kì í mọ̀ pé wọ́n ń ká àwọn ọmọ mi bọ̀ wọ́n jókòó wọ́n wọ gèlè ńgbọ̀ ya wọ́n gbọ́ kókókó ta ni lọ́ọ̀yà ni ah ok madam ẹ wọlé ẹ wọlé madam gbé ẹjọ́ ta ni ah kí ló dé ẹ ní sùúrù mọ́ mi àwọn màmá àgbà mọ everything dẹ̀rẹ̀ olórí ẹbí náà mọ everything ẹ jókòó lẹ̀ àwọn ọmọdà. Lukman Abrashid Sharafadin Tajudin Bukhari Jamiu ah, wọ́n sì ń wọlé pẹ̀lú suit wọ́n dẹ̀ ń kí wọn good morning ma ah, wọ́n sì ń jó ìyàtọ̀ wọn pé ah, nǹkan ńlá nǹkan ńláàgùn àwọn wo làwọn lọ́ọ̀yà ni ẹ ní sínú mọ́mi kò sí problem mẹ́sàn-án wọlé wọ́n pé ó yẹ jọ káwọn àwọn bàbá fún wa ládùúà wọ́n ṣàdùà ah, àwọn ọkùnrin á jẹ á jẹ ìyà ní ọ̀dọ̀ ọlọ́run bàbá tètè yanjú ẹ̀ látàyè báyìí Allah ẹ tètè yanjú ẹ̀ látàyè o ìyá ń wò wọ́n wọ́n bẹ̀rẹ̀ wíìlì olóògbé ní àwọn ní ilé mẹ́ta ní Banana Island wọ́n ní kó máa jẹ́ ti ìyá àwọn ọmọ mẹ́sàn-án yìí àwọn wá nílé mẹ́ta ní bádíà àtijọ́ra kọ́mọ jẹ́. wọ́kọ́lẹ̀ kọ́mi ni àzọ́jà. ẹ̀ntàyé yanjú ẹ̀kẹ́ tó kú. ẹ̀ntà bá níyàwó mẹ́rin ẹni márùn-ún ogun yìí wíìlì yìí ẹ tètè yanjú ẹ kẹ tó kú wọ́n ń gbé òkú mi lọ́wọ́ ìyàwó ní àìlá tìmù ò ní sùn láyà Jésù. wọ́n bá sami ní òmàrí jọ́lá ní kàfíìrà wọn ní sáà. tọ́jú ìyàwó rẹ̀ dáadáa wọ́n á mú ìyàwó jáde lára wọn ẹ̀ ẹ̀ wọ́n á mọ́kùnrin jáde mọ́bìnrin jáde ní gbogbo wa fi kúnnú ayé báyìí la wá pọ̀ lára èèyàn méjì péré ìwọ yàwó bàbára ọkọ ìjẹ rẹ ìmú rẹ iná rẹ ìlò rẹ ó ti dọrùn ablative lónìí gbogbo ọkùnrin tí ó bá tọ́jú ìyàwó ẹ̀ jíjẹ múmu níná lílò kìí ṣọkọ gidi ọmọbìnrin yẹn ṣílé yà ni ọlọmọdé abímọ àwọn ọmọ wa mọdé wọn ṣílé wọ. àmín. gbogbo nǹkan lọ́wọ́ rẹ̀ fi láìkì ìyàwó rẹ̀ gbogbo nǹkan kò dìgbà tó bá lówó bíi Dangote ẹnu wọn tó onílọ́wọ́ òun náà fi mọ ìyàwó rẹ tọ́jú ẹ̀ dáadáa láàánú ìyàwó ẹ fẹ́ràn ìyàwó rẹ fìfẹ́ hàn ìyàwó rẹ jẹ́yàwó rẹ orí ọkínú rẹ ó dùn jẹ́yàwó rẹ ó sọ́dí ìgbà tó ọba dunnú jẹ́yàwó rẹ ọmọ ìgbà tínú rẹ bá ń dùn gbogbo ọkùnrin tí ọlọ́mọ ìyàwó ọba rírú ẹ̀ lára ẹ̀ kì í ṣọkùnrin dáadáa kì í ṣọkọ gidi Allah afáyàyà afẹ́ràn ìyàwó ẹni ni ìwọ́kọ̀ wọ̀mínà lùwájibáàtì alàzáòjì. irú àwọn tó sọ̀rọ̀ àyàn fọkọ tí ń bá ń pèrè lọ́kọ̀ọ́ nú ayé lónìí. àyà kàtàrà kúlẹ̀bì kúlùkì fàdílé. ìyàwó tó fẹ́ fẹ́ ọ gbọ́dọ̀ ṣẹ̀ṣá ẹ̀ wá specialize ìyàwó tó fẹ́ fẹ́ orí ìjọ níwà látọjú ọ̀nà ló ti máa wò ǹjẹ́ ìyàwó rẹ̀ níwà wàdínì mustaki mi. ìjọ lẹ́sìn tó pé pérépéré wọ́n jẹ́ pé kírísítẹ́nì náà ni kí Jacob kó wo Janet dáadáa ǹjẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì dáadáa ǹjẹ́ ń pàfọ́ọ̀mù sáfíìsì tán wọ́n ṣe ṣe ń ṣe ǹjẹ́ ń pe Jésù dáadáa yóò wo ìjọ lẹ́sìn mùsùlùmí wòyàwó tó fẹ́ fẹ́ sọ lẹ́sìn wà á dàgbà òjì wà á jìbọn. inú àwọn tó tún dọ́ràn yàn tó jẹ́ dandan fọ́kọ. àwọn tàǹtúrà dínà maria àti. wẹ̀sìn ìyàwó rẹ̀. wọ́dù níyàrá. wáyé ìyàwó rẹ̀. mi ní àtàkàrújù ni wàlàjú. torí pé eh, eh, n tó fi wẹ̀sìn tó fi wo ìwà tó fi wo òrìn tó fi wo sọ̀rọ̀ ẹ̀ òun ni ó bí máa gan tí ó gbẹ̀yìn yín láyé àdíjá ni ìwọ kọ́ lọ fẹ́ bí àdíjá ni ó bí ọmọ ọ̀dọ́ ẹ̀ lọ́mọ gbàjáde wá sáyé bẹ́ẹ̀ ni ọmọ tí ń bọ̀ ó fara yí ẹ̀jẹ̀ wáyé ni gbogbo wa àdíjá gbọ́dọ̀ wà lára ẹ̀ gbogbo wa la fara yí ẹ̀jẹ̀ wáyé ìwà ìwà ìyá wa gbọ́dọ̀ wà lára wa ńgbà tá à ń sunrun ọmọ ti bàbá spam bàbá òun jẹ́ white ní ti ń bọ̀ lára ẹ̀yin ìyá ẹ̀yin náà ní ti yín tẹ̀ mọ́ rìlíìsì ní ti ń bọ̀ lára ti yín dàbí yẹ́lò tó dàbí tinú ẹ̀yin méjèèjì ọ̀wá pàdé bí ọlọ́run ti ń pàfọ́ọ̀mù nǹkan ẹ̀rí yóò múnú tèmi yóò múnú tìyàwó mi ọmọ mi ò jọ bàbá wọn ni ah ó ti jọ àwọn alájí jù àmọ́ tí bá ń sọ̀rọ̀ ẹ rò pa àwọn ọmọ mi ni yóò fohùn jọ mọ̀mọ́ ó bùnú méjèèjì nù ọmọ mi ò sì wá tiẹ̀ ní sákálá kọjú anybody. tí bá ń sọ̀rọ̀ wọn ni àtẹ̀wá sí àgbà kan ọmọ yóò jẹ́ nìkan kan nu fámìlì wa òun náà ni ẹ̀ẹ́dẹ̀ pa mí ńgbà tí òye yín ẹ̀ sẹ́yìn gbọ̀ngàn wọ́n pẹ́ kọ̀sẹ́ tí ń sọ̀rọ̀ báyìí nu fámìlì wa òun wá tiẹ̀ ni èmi ọlọ́run ń ṣe nǹkan tó pọ̀. àyà bá ojú ọ̀rẹ́ Buhari Musa tí mo wá bá lónìí ọ̀dọ̀wọ́ rẹ̀ àmàlà. Amana dọwọ́ rẹ o sọ àmánà ọlọ́run o. allati hamalaka Allahu ta'ala iyyaha. àmánà tọ́lọ́run tọ́ di dandan tí ọlọ́run pé kó gbé pé kó sọ ọdọwọ́ rẹ sọ o. wallahu sawfa yus'aluka aniha. torí pé àmánà yìí ọlọ́run ó inú àmánà ni Hadija wà báyìí ó ti dọrùn rẹ báyìí. fẹ́mi nìkàwù ní ìmọ̀tún. gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ nu ọ̀hún tọ́lọ́mùbá ní kẹ́ ẹ yá mi létí yín ẹ̀ rí ká so yìgì báyìí láàrin ọkùnrin àti obìnrin ó ní ìmọ̀ ìdẹ̀ra ọlọ́run kan ni. yẹsùrù bí a kúlù mọ́ omi ni. torí pé eh, eh, gbogbo wa tá a bá pé táwọn obìnrin ti fẹ́ so yìgì inú wọn sì máa dùn pé eh, ọlọ́run Allahu Akbar wọ́n tún wá ní ọ̀dà ẹ mọ́ ti jáwọ́ yìí o ọ̀yà kíyàwó fi tiẹ̀ bọ́kọ rẹ̀ lójú kọ sẹ́ńtínú rẹ̀ onímọ̀ ọdún táàbà ń wo mọ́ṣẹ́ so yìí inú ó fi jẹ́ pé ìdẹ̀ra ni. ayé ẹ̀fọ́ ojú fàlíyé tọ́kí lọ́ra rọ̀bá káfí za ó jà tìka. ọ̀dọ̀ ọwọ́ rẹ o ìwọ ọkọ kọ páyà ọlọ́run lára ìyàwó rẹ. fa iná tẹ́kí wà lọ ìjìmáwò lè kọ́ ìrìn. torí pé ìbẹ̀rù ọlọ́run yìí òun ni àpapọ̀ gbogbo tí ń jó oore fọmọ nẹ́bí adamu gbogbo tọ́lọ́run lè ṣe bẹ́ẹ̀ dà tí ó bẹ̀rù ọ gbọ́dọ̀ lu agbára táǹtà ọ gbọ́dọ̀ lu agbára ọ gbọ́dọ̀ sẹ́tì àdíjà ẹ̀yin obìnrin àfi kí ẹ má ṣe wa wàláyà àfi kí obìnrin wọn má ṣe pẹ̀lẹ́ àwọn ọkùnrin lókun èmi ò rí tẹ́ ara taa ní wòta. Oh, oh. èmi ò rí tóbìnrin lè fi tẹ́ wa lọ́rùn ta ní wò ta èmi ò rí rí láyé nǹkan náà àfikọ́ lọ́wọ́ sànù kẹ́yìn obìnrin ọmọ ṣépè láwọ ọkùnrin lókù kẹta máa fi wá lọ́lọ́run lọ́wọ́ báwọn náà kọ́ lọ́wọ́ sànù wa ẹlòmíì níyàwó ńlẹ́ o tẹ́ ẹ bá rí wọ́tàmẹ́lọ̀ tí ọlọ́run gbé fún ìyàwó ẹ èyí tó dé tàyẹ́ tó lọ rànjú pẹ̀lú báyọ̀ pé kí ni ó tún wá rí ó míì irú ẹ̀ náà ni tiẹ̀ ti ń bẹ lé òní wọ́tàmẹ́lọ̀ yìí o sọ yẹ kó tún wẹ ni ó tún ní wọ́tàmẹ́lọ̀ ń tà mọ́ á wò ó kọ̀ sọ́gbọ́n. wa'lam khayru khayru li ahlihi. ẹ̀yin ọkọ ẹ̀yin ọkùnrin tẹ̀ ń bẹ nínú họ́ọ̀lù ẹ tẹ́tí dáadáa ẹ tẹ́tí dáadáa ọkùnrin mi è ṣọmọlúwàbí bó o ti ń fi ìyàjẹ ìyàwó rẹ tó ń lọ dáàlì lóhùn ta ni ọlọ́run ó jẹ̀wọ́ náà yájú alìkìyà ma. káyìrò kan. ń bọ̀ ọmọ pé ó bímọ ó sì bí obìnrin àwọn ọmọ rẹ yóò fẹ́ rí fàyò pẹ̀. bí ìyàwó rẹ bá béèrè ten thousand ọmọ kò ṣe pé ṣe bóde pé wọ́n san sálárì àmọ́ tó o bá lọ bí tẹ́ ẹ ti ń ṣe assembly àbọ̀ lọ kílọ̀bù òsì kan tẹ́ ẹ mọ́ lọ àwọn kílọ̀bù ranù kan tẹ́ ẹ mọ́ lọ tẹ́ ẹ dagun mẹ́wàá lẹ́ńbẹ̀ tẹ́ ẹ mọ́ jẹjà tómi torí tébù yìí wọ́n ní wọ́n ní ẹja míì torí tébù torí ń gòdè bẹ̀rẹ̀ ẹ mọ iye owó tẹ̀ ń ná ń bẹ̀ ẹ kó àwọn obìnrin kalẹ̀ kí wọ́n mọ jó hòhò lọ́yàn lásán ẹ mà wá kí owó bọnú ọyàn wọn báyìí ẹ ń ṣèyí wọn náà lọ ìyàwó wa ń bẹ ńlẹ̀ o òun wá ju gbogbo ẹ̀ lẹ̀ fún olórí pílò báyìí ọba wọlé wọn sùn paramọ́ sọ̀hún náà sẹ́yìn gbọ́n kan ebi irú èyí tó ń lọ náwó sí ní kílọ̀bù ni wọ́n jù lẹ̀ wọ̀nyí ìwọ náà kó lò débi ó òní ebi wọ́n lò lò débi tó sùn sùn ẹ̀wọ̀n kan kò tún fẹ́ fọwọ́ kàn mọ́ pẹ̀lú sún sọ̀hún kọ̀fẹ́ fọwọ́ kàn mọ́nu ọba ìpọ́ kọ́ dáadáa ni ọ́ ìbọ̀ yẹ kọ́ ọba àgbẹ̀ ni pé sún sọ̀hún díẹ̀ báyìí o ò lè fọwọ́ kàn mọ́ àbí tìta ti wọ̀ ọ́ lójú ọlọ́run níbẹ̀ ni ọ́ bá èmi ọlọ́run náà nù sàárì. wà á là mú káyọ̀ kan káyọ̀ lè ahádì. gbogbo ẹwà tí ń bẹ lára ìyàwó wa kọ́dà tó bá di pé ó ti di awọ alóra wa gbódé awọ máa gbé bẹ́ẹ̀ máa wo tọ́lọ́wọ́n máa ṣe fún ọ ó rí pọ́ mọ̀ orí lọ́dọ̀ ọlọ́run ọ gbọ́dọ̀ hétí ìyàwó rẹ torí pé tí ń gbà náà ó ti wá ẹ ó ti di kinní kan kò kò kò dúró mọ́ èwo lórí tó dúró mọ́ tìmúndíàwó ló tiẹ̀ dúró mọ́ nínú ìta àbájẹ́ yìí níbi àlàyé kan yìí tájẹ́wọ̀ mi tún dúró ju tìmúndíà lọ wọ́n ti bá làásì ẹ̀yìn ẹ̀rìn lọ tìmúndíà mi bá lọ́n tún kinní sọ ọ́ lẹ̀ báyìí àbá láàyìlá ẹ àwọn ìyá arúgbó yìí kiri yìí tún yé yín. wà á lọ kẹ́rọ kan kẹ́rọ lè ahálì. Ah, ọlọ́run a máa dúpẹ́ mọ́mọ́ yọ kí ní ipò nú wa kò sẹ́ni tí ò yẹ ipò aláwọn ìyá arúgbó náà wọ́n mọ tí ń wí. ẹni ó lóore jù alájẹ̀bù láti fọ ọkọ ìyàwó ọkọ Khadija ẹni ó lóore jù lẹ́nu tó lóore fáwọn ará ilé ẹ̀ wọ́lá tẹkùn kámẹ́jìnú ní mina fíjàlì. ọkọ ìyàwó wa tó ní abdulatibi ọkọ Khadija nìbàdàn tá a wá lónìí má dà gẹ́gẹ́ bí àwọn wèrè kan nú àwọn ọkùnrin. humuladi na yadribu na nisa aọ dọriba junu na wèrè ọkùnrin tá a bá ń wí ni pé àwọn a máa lu ìyàwó wọn ní lùlù wèrè kí ló fẹ́ bá dé tó fẹ́ ná ìyàwó ẹ ẹ rí kọ́lọ́hún tó sọ̀rọ̀ ká nà wọn ní Al-Kùránì ẹ máa wo títí bá bọ̀. àrìjẹ́lù ó ti jìnnà jù. wọ́n láti takhafuna nushuzahunna. ẹ wo wọ́n ní ọlọ́run o kí ló fẹ́ máa nà ìyàwó rẹ̀ sí ọwọ́ àtúbẹ́lìtì tọ́ ma bẹ̀rẹ̀ àgọ́ wọlé wálé ó ti di wèrè